tó bá sì ń sọ̀rọ̀ ìtàn Yorùbá tọ́rọ̀ bá tí ì fi àpòmù sí ìtàn Yorùbá ò tí ì pé so àpòmù ní ìlú àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tó tún ti ń jẹun ta ta lè sọ pé tí búkà wà pé èèyàn ó lọ ra oúnjẹ ń ta o àpòmù nílùú àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọrọ̀ ajé àpòmù ó wà lára nǹkan tí Aláàfin fi ṣèjọba Ọ̀yọ́ wọ́n tó bá fẹ́ tọ́ aláàfin wa kọjú ìjà sápòmù ibi tí ilẹ̀ yorùbá ti bẹ̀rẹ̀ sí níṣòro nìyẹn àpòmù ló ti bẹ̀rẹ̀ ó ní a ìwọ àwọlẹ̀ ṣé ká ní pé mo ti pa ẹ́ ni tí o lè wà nípò tó wà lénìí sọ́jú ẹ̀ ní dé báyìí ó ní ìgbọ́n àkọ́kọ́ ó ní ọlọ́run ó dáa ẹlẹ́ẹ̀kejì onítáyé bá ń jẹ ayé oníwọ̀ áúlẹ̀ owó mọ̀ ń ṣiṣẹ́ ni ó tún wáá fi ègún kẹta lé màá fi yẹn sínú gẹ́gẹ́ bí àgbàlagbà originating point apom ní ọjà tó ti ń ra ẹrú ṣùgbọ́n Badagry ni wọ́n ti ń gbà kó wọn lọ ẹ bá ti rí ọba tílẹ̀kẹ̀ rẹ̀ gùn dé kókósẹ̀ rẹ̀ ẹ ti mọ ìyàtọ̀ ẹ bá ti rọ́bà tó ń dárun gbọ̀n sí tó ń ẹ ti mọ ọmọ ìyàtọ̀ Yorùbá ní àṣà a sì ní ìṣe. ó dájú pé kì í ṣe ìgbà àkọ́kọ́ tí ẹ máa ti gbọ́ òwe tó gbajúmọ̀ ní ilẹ̀ Yorùbá yìí. ìlọ́jà oníbodè àpòmù ṣé ẹ rántí ìlérí tá a ṣe fún yín nínú fídíò wa tó kọjá nípa ìlú apòmù tí ń bẹ nípínlẹ̀ ọ̀ṣun ìlú tó fara ti ìlú ìkirè tó fẹ̀gbẹ́ ti ìlú ìkòyí ìlú tí àwọn ènìyàn tó lé ní ẹgbẹ̀rún mọ́kànléláàádọ́rin tẹ̀dó sí apòmù ìlú ìṣẹ̀ǹbáyé ẹ farabalẹ̀ dáadáa láti gbálàyé ọ̀rọ̀ látẹnu kábíyèsí ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí alápòmù ti ìlú àpòmù. ẹ jẹ́ àlọ́ o. láti kí gbogbo ẹ̀yin ọmọ ìlú Àpòmù gbogbo ọmọ aládé gbogbo ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé tẹ̀ ń láǹfààní àti máa wo ìkànnì Yorùbá Gidi TV ní wákàtí yìí ó jẹ́ àǹfààní ńlá fún mi láti wà pẹ̀lú bàbá mi mo láyọ̀ láti wà pẹ̀lú kábíyèsí Alápòmù ti ìlú Àpòmù lónìí mo mọrírì àǹfààní tí ẹ fún èmi ọmọ yín kábíyèsí lónìí yóò wù mí láti jẹ́ kí gbogbo àgbáyé mọ púpọ̀ sí nípa òwe kan tí gbogbo aráyé máa ń pa tàbí gbólóhùn kan tí ọ̀pọ̀ àwọn èèyàn máa ń sọ nígbàkigbà tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tàbí tí wọ́n fẹ́ rìnrìn àjò wọ́n á ní ìlọ́yà oníbodè apòmù ìlọ́yà oníbodè apòmù ìlú àpòmù la wà lónìí èyí yóò sì fún wa láǹfààní láti mọ púpọ̀ sí nípa ìtàn àpòmù kábíyèsí o. ò ṣe mo dúpẹ́. ẹ bá ń kí gbogbo ọmọ kóòtù òjìbí tí ń wò wá. ò ṣe mo dúpẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé àtọkùnrin àtobìnrin ibikíbi tí wọ́n bá wà àdúrà wa máa gbà o àwọn abójú rere ọlọ́run pàdé mo kí bàbá mi tó jẹ́ àròlé Odùduwà bàbá tó dé ẹni ìtàn gúúsì ìjàjà ẹlẹ́ẹ̀kejì mo fàsìkò tó kí wọn torí pé Ilé Ifẹ̀ ni àwọn baba ńlá mi ti wá gbogbo ohun tí mo bá ń ṣe lórí àpèrè àṣẹ ilé Ifẹ̀ òun ni mo fi ń ṣe lágbára Ọlọ́run kò sì ní fún mi. àmì àṣẹ kábíyèsí. kábíyèsí ìbà yín o ìbà olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé ìlọ́yà oníbodè àpòmù kábíyèsí ta lóníbodè àpòmù kí ló bí òwe tàbí gbólóhùn náà ìlọ́yà oníbodè àpòmù. ó kárí láì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí pé àwọn ìtàn wa ó ti ń parẹ́ kódà ní àwọn iléèwé nísìn wọn ò kẹ́kọ̀ọ́ nípa ìtàn mọ́ tí ò bá sì sí ìtàn a lè mọ bí a ṣe jẹ́ àti ibi tí a ti wá mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ pé o fi àsìkò rẹ sílẹ̀ láti gbé àwọn ìtàn wa jáde fún àwọn ọmọ kóòtù òjìire jákèjádò láti fi máa mọ̀ bí a ṣe jẹ́ torí pé kò sí ìlú Yorùbá kankan tí kò ní ìtàn o àpúpọ̀ ní òwe Yorùbá náà ni ó ní ìtàn ṣùgbọ́n gbà tí kò sí ìtàn mọ́ ìsọkúsọ làwọn èèyàn ń pa nítàn tí ó bá tẹ́ wọn lọ́rùn tàbí tó ń ṣe wọ́n láǹfààní òun làwọn èèyàn ń pa ní ìtàn nígbà míì gan àwọn tí ò mọ̀ tá a mọ̀ pàtó bí ẹni tó mọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ ọlọ́run adó tiẹ̀ wàá ṣe àṣeyọrí o ò ní kábàámọ̀ lórí iṣẹ́ tí elédùà gbélé ọlọ́wọ́ pé kó máa ṣe wàá dẹ̀ ṣe láṣejèrè owó tí o dárúkọ yìí pé ìlọ́yà oníbòde àpò mo máa ń kà á lórí afẹ́fẹ́ láwọn míì ṣe ń tu orí bẹ́ẹ̀ o bó ṣe rí gangan ni màá sọ fún ẹ nísìnyí àti tó rọ̀ mọ́ sórí nígbà tí ìlú tó wà nílẹ̀ Yorùbá tí òkun ọwọ́ tí ò tó nǹkan tàbá ní ká máa kà ní méní méjì òun ni àpòmù ti ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ìlú tó tóbi lónìí ni wọn ò tí ì dáyé tàbí tí wọn ò tí ì tẹ̀dó nígbà tí àpòmù ti ń bẹ ṣùgbọ́n a lè máa dárúkọ kó má dàbí ìgbà tí èèyàn ń ṣe ìgbéraga ṣùgbọ́n àpòmù ó jẹ́ ìlú tó ṣe pàtàkì ní ilẹ̀ yorùbá tó bá sì ń sọ̀rọ̀ ìtàn yorùbá tọ́wọ́ bá tí ì fi àpòmù sí ìtàn yorùbá ò tí ì pé gbogbo ẹnu mi gbà láti sọ bẹ́ẹ̀ torí pé tá a bá ń bá ètò lọ wàá mọ ìdí tápòmù fi ṣe pàtàkì nínú ìtàn yorùbá n tó wá bí òwe ìlọ́yà oníbodè apòmù ni pé fún ọdún tó pọ̀ bí ọgọ́rùn-ún mẹ́ta ọdún ìlú apòmù nìkan ni ó ní ọjà. má ṣì mí gbọ́ ọjà wà nílé Ifẹ̀ o orúkọ ọjà tó wà nílé Ifẹ̀ ni ọjà Èjìgbò Mẹ́kùn ṣùgbọ́n àwọn èèyàn ò kì í lọ ná. No ọjà tó wà nílé Ifẹ̀ ẹ̀rù máa ń bà wọ́n torí pé ojoojúmọ́ náà máa ń ṣe ẹbọ ní ilé Ifẹ̀ wọ́n dẹ̀ tó máa ń kì wá ní ilé bàbá mi pé ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọládé owó rẹ mọ àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òye ọ̀gá kò bẹ̀rẹ̀ láti wọ́n nífẹ̀ẹ́ òdòlú tiwọ́ tó o bá dúró kí wọ́n adẹni ẹbọra ẹ̀rù wa máa ń bà àwọn èèyàn pé ah, báàlájẹ fẹ́ lọ sí ọjà afọ yìí tá à ní dẹni ẹbọra tán ni fi wá bọ àwọn òòṣà tó wà nílé Ifẹ̀ ṣòkò kí jẹ́ kò wá jẹ́ kọjá yìí kó máa rí èrò. ilé bàbá mi ní Ifẹ̀ ilé gbégbá ajé ni torí pé àwọn aláìmọ̀kọ́mọkàn ìgbà tí kan náà àwọn ọmọ bàbá mi jẹ ọ̀ọ́ni ìdílé gíẹ̀sì láti wá gíẹ̀sì gíẹ̀sì ibi tí bàbá mi tó wà lórí àpèrè náà ti wá bàbá kan náà ló jọ bí wa. ilé bàbá mi ilé gbégbá ajé ni nífẹ̀ẹ́ ìkọ́nà àwọn ọmọ ẹ̀ nígbà tó wọn ò jẹ oyè ọ̀ọ́ni mọ́ tó wá síbí ó wá jẹ ọ̀ọ́ni mm-hmm. ó ní ọ̀ọ́ni ogójì nọmba forty ọ̀ọ̀ni ó ní orúkọ títí ẹ o adesumaki lórúkọ ẹ adésúnmákin adesumaki òun lórúkọ nọmba forty ọ̀ọ̀ni ṣùgbọ́n nígbà tó jẹ́ oyè ọ̀ọ̀ni ìgbàlọ́rọ̀ ajé ìfẹ́ bẹ̀rẹ̀ sí tàn tó ń fẹ̀ sí tí ìfẹ́ ń lókìkí sí kàkà kan wá máa pè ní ọ̀ọ̀ni adésúnmákin wọ́n wá ń fi orúkọ lé bàbá mi pè é wọ́n wá ń pè ní ọ̀ọ́ni gbégbajé ọ̀ọ́ni gbégbajé torí àwọn aláìmọ̀kọ́mọkàn tó ń tútùkùtù wọ́n ní à tó bá jẹ́ pé ọmọ gbégbajé ni wá ọdún tí gbégbajé jẹ ọ̀ọ́ni àwakọ̀lá alápòmù kò yé wọn torí pé àgbà rẹ̀ dáa wọ́n wá ń pè ní ọmọ gbégbajé ọmọ gbégbajé ọ̀ọ́ni gbégbajé torí pé ilé bàbá mi ilé gbégbajé ibẹ̀ ti wá ṣé ti yẹ nísìnyí but ọmọ ọmọ bàbá ńlá mi ni. Hmm, hmm. so ìgbà tí bàbá ńlá mi ọlọ́arọ́dẹ lórúkọ rẹ̀ ó dòye ọ̀ni kò rí jẹ ẹ̀gbọ́n ẹ̀ ló jẹ́ ó wá wò pé tọ́rọ̀ bá rí báyìí jẹ́ kí n lọ farapamọ́ tẹ́gbọ̀n mi bá wàjà. Ja n ó lè padà wá du oyè ọ̀run ó ṣe kúrò nílé nìyẹn torí láyé àtijọ́ náà tí wọ́n bá du oyè téèyàn ò bá rí jẹ èèyàn fìlú lẹ̀ ni kí ẹni tó jẹ oyè kó fi lè ráàyè ṣe ìlú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí bàbá mi Ọlárọ̀dé bá dé ibi tá a wà yìí kò ní lọ́kàn pé òun fẹ́ wá tẹ̀lúdó àbí òun fẹ́ nílùú ti tòun ìgbà tó débí ó pa erin nígbà tó pa erin ọdẹ ńlá tó bá gbójú ní pa erin láyé àtijọ́ ó wá yọ ìwo rẹ̀ tó ń pè ní tusk láti lọ fi hàn lé pé ó máa ti pa erin òun pé kán jẹ́ káwọn lọ síbi tóun ti pa erin ẹ̀rù wa ń ba àwọn mọ̀lẹ́bí ẹ̀ àtàwọn ará ilé ẹ̀ pé bàbá tó bínú kúrò ńlé tó sì jẹ́ èèyàn alágbára ni kó mọ̀ jẹ́ fẹ́ lọ gbẹ̀san kó fẹ́ tan àwọn lọ sí inú igbó lọ pa àwọn ni ọ̀n tẹ̀lé wọn bí Yorùbá ti máa ń sọ pé oko ọmọ ìyá yìí àwọn àbúrò rẹ̀ méjì Ọlárẹ̀mílẹ́kùn Àtàtóyèbí tó jẹ́ bàbá ti tèmi bọ́n ṣe tẹ̀lé wá nìyẹn gbàtọ́ dẹ̀ débí wọ́n wá wò ó pé ah bàbá kí la tún padà lọ ilé fún torí káràkátà ó gbilẹ̀ kíákíá bó ṣe débí káràkátà ó gbilẹ̀ bíbí ṣe di. ọjà nìyẹn. wọn níbi ni wọ́n ń pè lọ́jà Ifẹ̀ ńgbà kan rí. ibẹ̀ náà ni mo ń lọ yìí òórọ̀ eh, eh. yóò ń kọjú <laughs> aláàfin ò kan bó ṣe di pé káràkátà bẹ̀rẹ̀ nìyẹn kò pẹ́ kò jìnnà ẹ̀gbọ́n wọn tó kó wọn débi ọ̀la àròdẹ ó bá jáde láyé bí ọlárẹ̀mílẹ́kùn àdàtúnbí ṣe lọ ilé nìyẹn wọ́n lọ bá Ọọ̀ni pé bàbá ẹ̀gbọ́n wa tá a tẹ̀lé ó ti jáde láyé o Ọọ̀ni bá ní à kó wà lẹ́fẹ́ ṣe báyìí ṣé ẹ̀ ní mọ̀ padà bọ̀ wálé ẹ̀ńtẹ́kù lọ jókòó tì náà ló ti wọ́n bá ní à bàbá àwọn ò lè padà wálé mọ́ o Ọọ̀ni bá ní kí ló dé ibi táwọn wà ti di ọjà ọ ní ẹtún wí nǹkan kan tẹ́ ẹ sọ wọn ló ti di ọjà o iná ọ̀ ní bá dùn ló bá ń jó ló ń yọ̀ àwọn yẹn wá wọn pé ah kí ló ń pa bàbá ní bàbá ní àóládùá mi ti gbà ọjọ́ ìjìmẹ̀gbọ̀n táyé ọjọ́ ìjìgbò mẹ́kùn táyé rí ìyàn ná tọ́lọ̀ wá gbàdúrà pé ọmọ bàbá mi níbi tí ó kó ń lọ ibẹ̀ ti di ọjà àlọ́ jẹ́ pé ó dọjà àfẹnù ibi tó orúkọ olú ìgbọ́kọ́ jáde lákọ̀ọ́kọ́ ni ọjà Ifẹ̀ orúkọ tó kọ́kọ́ ń pe ibi tá a wà ó ní a jẹ́ pé ó di ọjà Ifẹ̀ nìyẹn wá wọlé wá lọ mú ìdá ó wá fi lé Ọlárẹ̀mí lẹ́kún tó dàgbàjọ tó ìbí pé ìdá ẹ máa mú lọ kó lọ́mọ fi ṣèdájọ́ ní ọjà Ifẹ̀ bó ṣe dé wọ́n ti dé padà sí ọjà Ifẹ̀ nìyẹn torí láti ilé Ifẹ̀ odò Ọ̀ṣun yẹn àṣejìrẹ́ ní àlà Ifẹ̀ o Ifẹ̀ ló nílẹ̀ láti Ifẹ̀ títí dé odò àṣejìrẹ́ bọ́jà yẹn ṣe wá ń fẹ̀ lójú sí àwọn Ọ̀yọ́ wọn á wá nà Òwu wọn á wá nà Ìjẹ̀bú wọn á wá nà Ifẹ̀ wọn á wá nà so ibẹ̀ ni Ọlárẹ̀mílẹ́kún tó tẹ̀lé bàbá mi Ọláródé lọ́jọ́ orí bó ṣe di ẹ tó ń ṣàkóso ọjà Ifẹ̀ nìyẹn ṣé o sì mọ̀ Ọ̀yọ́ lè jìnnà ìrìn tó máa ń rìn àwọn míì máa ń gẹṣin kan tó débí tó táwọn èèyàn bá ti wá ẹlòmíì ń lọ̀sẹ̀ kan kó tó padà kódà ẹlòmíì ń lóṣù kan ẹlòmíì ń lò jù bẹ́ẹ̀ lọ torí tó bá tajà ẹlòmíà fẹ́ dúró pé kóun gba owó ọjà tóun tà kóun tún tó padà tí wọn bá dẹ̀ ti kúrò nílé yóò ṣàmọ̀ jẹun so apòmù ní ìlú àkọ́kọ́ nílẹ̀ Yorùbá tó tún ti ń jẹun ta ta lè sọ pé tí búkà wà pé èèyàn ó lọ ra oúnjẹ ń ta o apòmù nílùú àkọ́kọ́ nílẹ̀ Yorùbá hmm. ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ ni kó wá bá alápòmù torí pé ńgbà rìnrìn àjò bá rìnrìn àjò tó kúrò nílé rẹ̀ ọ̀ṣà lè máa jatẹ́gùn mm-hmm. bó ṣe di pé wọ́n bẹ̀rẹ̀ sí ta oúnjẹ ní ìlú Apòmù nìyẹn táwọn èèyàn ń ra oúnjẹ so lára àwọn tó ń ta oúnjẹ obìnrin kan wá wà ọmọ Aláàfin ni so ẹ ti mọ̀ pé oúnjẹ Ọ̀yọ́ àmàlà àti gbẹ̀gìrì ni bẹ́ẹ̀ ni ẹ̀wà náà sì fi ṣe gbẹ̀gìrì bẹ́ẹ̀ ni kábíyèsí so ó máa ń ó máa ń dùn gan ẹ bá jẹ ẹ̀wà tàbí tó bá jẹ gbẹ̀gìrì ó máa tún mú oúnjẹ dùn. bẹ́ẹ̀ so gbẹ̀gìrì yẹn wà máa pè ní òmù so táwọn bá ti wá fẹ́ wá sí ọjà wá ní à ẹjọ́ ó a bá dé ibi tí wọ́n ti ń pòmù yẹn ga tó jẹun o pẹ̀lú tí wọ́n ti ń pòmù la máa ti jẹun so oúnjẹ obìnrin yẹn wá lókìkí gan káàkiri ibi tó jìnnà. No jẹ́ pé àwọn èèyàn máa ẹlòmíì torí oúnjẹ yẹn máa ń kó nǹkan tó ṣe ń wá sí ọjà Ifẹ̀ bó ṣe di pé ibùdó ti ń pòmù àpòmù tó fi borí orúkọ ọjà Ifẹ̀ nìyẹn torí pé àwọn èèyàn ń pè bíi ní àpòmù àpòmù àpòmù so ìyá yẹn alápòmù kejì lórúkọ wọn ń jẹ́ Ọlárẹ̀mílẹ́kún mo dárúkọ wọn tọ̀wọ̀tọ̀wọ̀ àwọn ni wọ́n á fẹ́ arábìnrin yẹn tó wá látọ̀yọ́ hmm. so bí ó ṣe wá di pé wọ́n ń ta irú ń bí wọ́n ń ta atare wọ́n ń ta ẹran ọ̀gbẹ́ wọ́n ń ta ìwo erin wọ́n ń ta ìlẹ̀kẹ̀ wọ́n ń ta aṣọ òkè àti oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà tó àsìkò kan torí bí tá à ń lọ gan ni ìlọ́yà oníbodè àpò mu ibi tá a kàn ń yà ló pọ̀ o. bẹ́ẹ̀ ni kábíyèsí. so ìgbà ẹni mo wá fẹ́ mú ẹ dé nìsín ìlọ́yà oníbodè àpò mu. so ó wá tásìkò kan wọ́n wá ṣòfin pé kọ́ má ta ẹrú mọ́ aláàfin àti ọ̀ọ̀ni náà ṣòfin pé wọn ò gbọ́dọ̀ ta ẹrú mọ́ o torí pé ọjà pòmù náà ti ń ta ẹrú gbà yẹn ẹni tó bá ti mú tán mú kó ta irú ọbẹ̀ orí ẹ̀ nù lẹ́yìn ìgbà tó ti ṣòfin yìí ó ní ọ̀gbẹ́ni kan torúkọ rẹ̀ ń jẹ́ aulẹ̀ ló wá ta irú ní ọjà kòmù fún ará ìjẹ̀bú so àwọn ẹ̀ṣọ́ wọn wá mú ẹni tó ra ẹrú àti ẹrú wọ́n wá mú wá sí ọ̀dọ̀ alápò alápò bá ní ah, ṣé o gbọ́ pọ́n ti ṣòfin pé wọn ò ta ẹrú wọn ni kí ló dé tó wá ta ọ̀rẹ́ rẹ lẹ́rú ní ọjà pọ̀nù pípa lápá ọ torí ìjìyà tó wà fún ẹ ń bá ṣerú nǹkan tó ṣe pípa ni ló bá ní bàbá ìjọ akẹ́yọ̀ lòun ọmọ aláàfin ni mí ẹ dákun ló bá bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ alákòmù wa wò ó pé ah pátá pọ̀ gbẹ̀rì a gbọ́dọ̀ pọ̀ máa wo bẹ́ẹ̀ hmm. pé ah ó ń pàǹlẹ èèyàn kan lọ́ọ́ jẹ́ ìwọ odidi ọmọ ọba tó wá ń tàpá sí àṣẹ ọba kódà a ní pa ọ́ ṣùgbọ́n a kọ́ ọ lọ́gbọ́n kó má fi lè ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi náà bá ní kan lọ́ọ́ bá wí nínú ìjìyà tó ń fún wọn nà lẹ́gba wọn nà gan ìgbà tí wọ́n nà tán wọ́n fi sílẹ̀ pé kí ó máa lọ ló bá padà sí òde Ọ̀yọ́ àsìkò tó ṣe ẹ̀ṣẹ̀ yẹn aláàfin Abíọ́dún Adégoróyè òun ló wà lórí àlééfà gẹ́gẹ́ bí aláàfin bóyá fún bí ọdún díẹ̀ bóyá ọdún mẹ́ta àbí mẹ́rin aláàfin Abíọ́dún ó wàjà bí àólẹ̀ ṣe di aláàfin nìyẹn hmm. àsìkò tó aláwọ̀lẹ̀ di aláàfin wàhálà bá ilẹ̀ yorùbá ọ̀yọ́ gan tó tú hmm. àwọn kan bínú kúrò lọ́yọ̀ọ́ nítorí ẹ̀ pé ó di aláàfin so tí wọn bá dẹ̀ ti di aláàfin báyẹn wọn á dá ifá fún ọba wọ́n á dẹ̀ bèrè lọ́wọ́ wa pé kí ló fẹ́ bóyá ó dẹ̀ ṣe gun oróyè ló bá ní wọ́n ní kí ló fẹ́ kí làṣẹ àkọ́kọ́ tó kọ́kọ́ fẹ́ pa ó ní kí wọ́n lọ gbé orí alákòmù wa pé torí ìlú náà ti fi ìyà jẹun nìyẹn pé òun fẹ́ gbẹ̀san babaláwo ẹ wá sọ fún pé mọ́ rò ó márùn ro págbẹ̀sán onírárá òun ò gbà ó wá rán ìkan lára àwọn olórí ẹ̀ṣọ́ ẹ̀ pé wá sí àpòmù kán wá gbé orí alápòmù wa so ìgbà tí wọ́n jíṣẹ́ fún alápòmù wọ́n gé orí ẹrú wọ́n ní kán gbé lọ sí. Si, Ọ̀yọ́ kan lọ gbé e fún pé orí alápòmù yẹn ṣé ẹ mọ ìlú tó jẹ́ ọjà kì í ṣàwọn ọmọ ìlú nìkan ló máa ń wà níbẹ̀ àwọn ọmọ Ọ̀yọ́ náà wà ní àpòmù kan tó gbé orí dé Ọ̀yọ́ ó ti sọ fún alẹ pé kì í ṣe orí alápòmù yẹn o ni aulẹ bá pe ọ̀gbẹ́ni kan tó ń pè ní agbẹnimáfọ̀hùn kan lára àwọn balógun aláàfin ni ó ní kó wá lọ sí àpòmù báyìí o ó ní tó bá ti débẹ̀ pé kó gbé alápòmù wá gan ni pé tó rò ń dá ẹni tó fìyà jẹun mọ̀ pé òun ò fi lè rí i pé ẹni tó fìyà jẹun náà gbé wá fún un ìgbà tí agbẹni ń bọ̀ ó wá kó àwọn ẹ̀ṣọ́ dání tó pọ̀ ó wá fi wọ́n yí odi ìlú ká odi là ń pè ní bodè ibi tí àwọn ilé ìgbàjáde inú ìwò ó fi àwọn ẹ̀ṣọ́ yí bẹ̀ ká kí alákòwò má fi lè sá lọ ó wá fi àrokò ránṣẹ́ sínú ìlú ìgbà tí alákòwò rí àrokò inú bí pé ha òun ni a lè fẹ́ ṣe léyìí fún wa ní ó gé ègún tó lágbára ibi tí ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí níṣòro nìyẹn Apòmù ló ti bẹ̀rẹ̀ ó ní a ìwọ Aulẹ̀. Ah, ṣé ká ní pé mo ti pa ẹ́ ni tó lè wà nípò tó wà lénìí sọ́jú ẹ̀ ní lè dé báyìí ó ní ìgbọ́n àkọ́kọ́ ó ní ọlọ́run ó dáa ẹlẹ́ẹ̀kejì ó ní káyé bá ń jẹ ayé ó ní wọ́n áúlẹ̀ owó mọ̀ ń ṣiṣẹ́ ni ó tún wá fi ègún kẹta lé màá fi yẹn sínú gẹ́gẹ́ bí àgbàlagbà hmm. ó sì ṣe torí ṣíṣìṣe yẹn òun ló bá lẹ̀ tó fi sọ fún Àfọ̀njá pé kó lọ kógun ja Ìwéré Ilé Ìwéré Ilé rèé ìlú Aláàfin tó dá oyè Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ ni ìlú ìyá rẹ̀ ìyá Aláàfin tó kọ́kọ́ jẹ oyè ààrẹ ọ̀nà kakanfò nígbà àkọ́kọ́ tó dálẹ̀ ìlú ìyá aláàfin rẹ̀ nígbà tó sì ń jẹ oyè yẹn ó sọ fún ààrẹ ọ̀nà kakanfò táyé bá ń jẹ ayé o o ò gbọ́dọ̀ kógun ja ìlú ìyá mi o ó ti di èèwọ̀ fún ọ o hmm. ààrẹ ọ̀nà kakanfò tó bá dán wò báyìí báyìí báyìí ní òrìfò bákan náà ìwérelé ìlú ìyá aláàfin Abíọ́dún ni. Hmm. Adégolú. Adégolú hmm. ìlú ìyá ẹ̀ ni hmm. òun ni Aolẹ̀ wa rán Àfọ̀njá pé kó lọ kógun jà. láyé àtijọ́ tí àlùkàkà kò bá ń lójú ogun Báṣọ̀run náà mọ̀ tẹ̀lé e. nígbà tó ń lọ sí Ìwérelé Báṣọ̀run àti Àfọ̀njá náà jọ gbéra nígbà tó ń débẹ̀ ọkọ̀gun wọ̀lú baálé ìwòrè ló wá ní ẹ dúró èmi gangan ní kẹ́ ẹ wá mú orí mi rèé o ó yá ẹ bẹ́ẹ̀ pé ṣùgbọ́n ó ṣe fún wọ Báṣọ̀run pé o lè tẹ̀lé Àfọ̀njá wá síbí. Si làfọ̀njá bá wojú Báṣọ̀run Báṣọ̀run bá ní ha ìwọ Àfọ̀njá ìwé ni àwòlẹ̀ fún ọjẹ yìí o ó fẹ́ pa ọ́ ni kò fẹ́ràn rẹ o bítàn wọlé léṣe ríre o bítàn wọlé léṣe ríre o bítàn wọlé léṣe ríre o èèwọ̀ ni fún ọ láti wá síbí yìí ṣe bí Àfọ̀njá nìyẹn pé aṣọ́ba ò fẹ́ràn òun àti ó fẹ́ pa òun ni òun náà bá ń rán Baṣọ̀run sí òde Ọ̀yọ́ ẹ sọ fún Aulẹ̀ n gbọ́dọ̀ dé bá Aláàfin o hmm. n gbọ́dọ̀ dé bá Aláàfin kó tó para rẹ̀ ni o èmi ló fún ní wọ jẹ ọba jíṣẹ́ fún Aulẹ̀ Aulẹ̀ bá ní ah kí ni gbogbo eléyìí bí. Àfọ̀njá ṣe kógun wọ Ọ̀yọ́ nìyẹn àwọn ilẹ̀ wa ni tó kàkílẹ̀ kú ilẹ̀ ó sànù ọkùnrin tó lọ ó tapà sórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé òun náà bá bu ègún lu Àfọ̀njá ìwà Àfọ̀njá ó fẹ́ pa ọba ó fẹ́ pa mí táyé bá ń jáyé o àti wọ́ àtàwọn ọmọ rẹ àtìràn rẹ ẹni ẹlẹ́ni lẹ́mọ̀ọ́sìn. tí hmm. ó wá ń ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀. ó ń ṣẹlẹ̀ kábíyèsí. ìtàn yẹn gùn mo kàn fún ẹ lérèfé ni ká wá padà sí ibi tá a ṣe ń lọ pé ìlọ́yà oníbodè àpò mo kàn mú ẹ lọ sí ibẹ̀ yẹn ni. Hmm. nígbà tí a gbé ní tó ti pàrókò ránṣẹ́ tí alápòmù ti wá gé ègún fún áúlẹ̀ mo kàn sọ bí ègún yẹn ṣe ṣẹ ni mo fi mú ẹ rìnrìn àjò yẹn. bẹ́ẹ̀ ni kábíyèsí. alápòmù wá ṣe bí àgbàlagbà ṣe ń ṣe. ìgbà tí agbẹnidé nùlù ó rí i pé alápòmù ti ṣe bí àgbàlagbà ṣe ń ṣe iṣẹ́ tí áúlẹ̀ sì rán ni pé kó gbé alákòwá lóòyẹ lóòyẹ fún wa ṣèdájọ́ òun fún un ó rí i pé ọwọ́ ẹ̀ ti bọ́ kò sí tó lè ṣe mọ́ kò ṣe jáde kúrò ní ìlú nìyẹn ó wá lọ sẹ́yìn odi gbogbo àwọn tó fi ṣọ́ bodè tó fi ṣọ́ odi ó wá ń pè wọn kọ̀ọ̀kan ó yá ìlọ́yà oníbodè àpòmù ìlọ́yà oníbodè àpòmù ìlọ́yà oníbodè àpòmù. Hmm. torí pé àwọn ló wà ní ibodè àpòmù lásìkò yẹn. ẹ wọn ló fi ṣọ́ pé kí hmm ọba má fi lè sá kúrò hmm. àwọn ló wá ń pè pé ìlọ́yà onígbòde àpò nígbà tó wá kúrò kò lè padà sọ́yọ́ mọ́ rọmọ pé wàhálà ni kálàfin ránṣẹ́ kò mọ jẹ níbi tó gbà lọ tó jókòó sí òun ni wọ́n ń pè ní agbeniléni nìbàdàn hmm. wọ́n á fi orúkọ rẹ̀ pè àdúgbò yẹn agbenimáfọ àmọ̀tẹ́ni tó ń ṣe òní orúkọ rẹ̀ lápèjà agbenimáfọ àmọ̀tẹ́ni tó ń ṣe. tí o mọ̀ pé tí n bá sọ pé ẹlẹ́rìí mi ni ọ́ tó sì ń ṣe bí ọ̀rẹ́ mi tí mo wá mú ọ délé ẹjọ́ tó wá ń bèrò lọ́wọ́ ẹ̀ tó sọ nǹkan kan tó fèsì adájọ́ ò ní mọ̀ bóyá òun ṣe tèmi àbí òun ṣe tẹlòmíì bẹ́ẹ̀ orúkọ rẹ̀ ni agbenimáfọ̀n àwọn tẹni tó ń ṣe pé rẹ̀ ní agbeni agbeni agbeni so ibi tó jókòó sí lọ́jọ́ náà náà ibẹ̀ ni wọ́n pè lágbeni ní ọjọ́ ìní bí ìtàn ìlọ́yà onígbòde àbọ̀wọ̀n ìṣòrí ni àwọn ẹ̀ṣọ́ tó fi ṣọ́bodè pé kí ọba má fi lè sá lọ àwọn ló wá ń pè gbà tó ń ti ṣe tán tó ń fẹ́ máa lọ pé ó yá ẹ̀yin oníbodè àpò mi lọ́yà lọ́yà oníbodè mi ìtumọ̀ míì táwọn bá fún àròsọ ni bó ṣe rí gangan ni mo ti sọ fún yín. ẹ ṣeun púpọ̀ kábíyèsí kẹ́ ẹ pẹ́ fún wa ǹjẹ́ àjọṣepọ̀ wo ló wà ń bẹ láàrin ìlú àpòmù àti ìlú ẹdẹ. E báwo ni tẹ̀dé àti takòlù ṣe jẹ́. Hmm, eh, àjọṣepọ̀ wà torí pé àwọn tó wá ń ná ọjà pòmù àwọn ni ẹdẹ wá ṣọ́ àwọn ẹ̀ṣọ́ hmm, hmm, gbogbo ẹ mo ṣe sọ pé ọjà ni àpòmù sórí aláàfin ẹni tó bá fẹ́ tọ̀ sọ pé aláàfin ló darí àkóso ilẹ̀ yorùbá ní ayé ìgbà yẹn tá à ń pè ní ọ̀yọ́ empire ọrọ̀ ajé àpòmù ó wà lára nǹkan tí aláàfin fi ṣèjọba ọ̀yọ́ òun tó bá fẹ́ tọ́ aláàfin wa kọjú ìjà sápòmù ìgbà ló rí ìbínú aláàfin aláàfin ò fi àpòmù ṣeré tó wà pé ibẹ̀ ló ti ń rí owó lára àwọn tó wá ná ọjà hmm, ìṣàkọlẹ̀ ìṣàkọlẹ̀ gbogbo ẹ̀ tó fi ń ṣe ìjọba Ọ̀yọ́ so àwọn èèyàn wa máa ń dá àwọn tó bá wá ná ọjà wọ́n máa ń dá wọn lọ́nà so bó ṣe pé babaláwo tẹ̀mítẹ̀mí nìyẹn pé kó máa lọ sí ọ̀nà ọjà pòmù kó lọ máa bóun dáàbò bo àwọn tó wá ń ná ọjà so àjọṣe tó wà láàrin Ẹdẹ bó ṣe wáyé nìyẹn pẹ̀lú ìlú àpòmù. a ṣàkíyèsí pé lójúde hmm. ká tó wọ ààfin hmm. ère mẹ́ta kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ti ṣàlàyé ti ìyá tó ń pò òmù nínú àpẹ fún wa. Hmm. aláǹfààní àti rí èrè méjì míì tí wọ́n jẹ́ ọdẹ ṣáwọn àlàyé kan wà lórí wọn. ló ṣẹlẹ̀ ni pé èrè mẹ́ta ló wà bẹ́ẹ̀ ní tòótọ́ ìkan ti ìyá tó ń ta oúnjẹ yẹn tó ń ta gbẹ̀gìrì tó jẹ́ pé ọjà tó ń tà ló yí orúkọ ọjà fẹ̀ padà sí apòmù ìdí tí èrè ẹ̀ fi wà ń bẹ̀ ni àwọn ọdẹ méjì tó ń wò yẹn ó rí i pé ìkan múra bẹ́ẹ̀ni ìkan ò múra bẹ́ẹ̀ni ẹni tó múra yẹn ò ní bàbá mi ọlá rọdẹ hmm. ẹ̀ṣọ́ rẹ̀ tó ń ṣọ́ olówà lẹ́yìn ẹ̀ tí hmm. ó bá ní sí wàá rí pé múra àwọn méjèèjì yàtọ̀ bẹ́ẹ̀ni ọ̀ pé téèyàn bá jẹ́ olórí ológun òun náà ó lẹ́ṣọ̀ọ́ tí ó mọ̀ ọ́n ṣọ́ ẹ̀ṣọ́ bàbá mi ni èèyàn kejì tó rí yẹn tó jẹ́ ọlọ́dẹ. ẹ ṣeun púpọ̀ kábíyèsí mo láyọ̀ láti gbọ́ àlàyé tó kún rẹ́rẹ́ nípa ìtàn náà àti nípa gbólóhùn tí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sọ lóòrèkóòrè ìlọ́yà oníbodè apòmù èwe ń jẹ́ èèbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. ìwé ń jẹ́ ìgbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣì wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wọ àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtẹgbòlé lọ́wọ́ oea herbs and shrub spices ni wọ́n ń jẹ́ iléeṣẹ́ tó fìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn bílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní jàlágò ara ọgọ́rùn èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ̀rìn ayọ̀ dúpẹ́ báyìí o oea herbs and shrub spices ni yóò fi wí àtẹ̀gùn ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer ìtọ̀ ṣúgà diabetes hepatitis àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke ah! obìnrin tí ń sunkún lórí àìrọ́mọ bí lójú ẹnu ọ̀rọ̀ rẹ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ dùn oea absent shrub spices olú iléeṣẹ́ wa wà ní Jẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé ẹ máa pe zero nine one five five zero four nine one one six nine O oea herbs and shrub spices. Ah. ọlọ́run ló ń fún wa ṣe. bó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi ìtàn ni à ń gbọ́ káàkiri tí àwọn èèyàn ń kọ sórí ayélujára ṣùgbọ́n kíní kan ni mo fẹ́ ká mọ̀ ohun tá a bá gbọ́ níbí yìí ló ṣe é dì mọ́ ẹ ti ṣàlàyé fún wa díẹ̀ nípa àjọṣe tó wà láàrin ìlú Ọ̀yọ́ àti ìlú Ẹdẹ mm. Ifẹ̀ àti ìlú Apòmù. mo máa ń lọ lé o and àárín èmi àti bàbá mi tó wà lórí àpòrìlẹ̀fẹ̀ báyìí ó dán mọ́rán púpọ̀ jù torí pé ẹ̀jẹ̀ ń rùn lára wa méjèèjì tá a bá ríra wa sójú bá ṣe máa ń ṣe pẹ̀lú ara wa àwọn míì gan wọn ń jowú ṣùgbọ́n wọn ò mọ̀ pé ẹ̀jẹ̀ ló ń rùn torí pé ẹ̀jẹ̀ kan náà ló jọ wà lára àwa méjèèjì so mo máa ń lọlé dáadáa mo sì máa ń bá wọn ṣe so Ifẹ̀ ní ìran bàbá mi Ọ̀yọ́ nítorí jẹ́ kájọṣepọ̀ wà láàrin Àpòmù àti Ọ̀yọ́ kò ju ọjà Àpòmù lọ torí Ọ̀yọ́ gan-an wọn ò ní ọjà. Mm apom nìkan ní ìlú yorùbá tó ní ọjà. nígbà náà. nígbà náà fún bíi ọgọ́rùn-ún mẹ́ta ìgbà tó di pé ogun Òwu ṣẹlẹ̀ tí wọ́n ja ogun Òwu fún bíi ọdún márùn-ún ṣe sì mọ̀ pé tí wọ́n bá ń ja ogun olóko ò lè lo oko olódò ò lè lo odò ẹ ń fẹ́ lọ́jà ò lè nájà náà fi wá lọ dá ọjà Èjìrìn ilẹ̀ lẹ́pẹ̀ẹ́ torí pé wọn ò lè ná ọjà pòmù fún bí ọdún márùn ẹ sì mọ̀ pé nature abos vacuum ìyẹn náà fi dá ọjà ìjìnrìn lẹ̀ ní ẹ̀pẹ́ ọjà ìjìnrìn ló wá take over lọ́wọ́ ọjà pòmù ogun òun ló ló fà á yóò fi sí ọjà pòmù ọjà tó wọn bá ná fún bí ọdún márùn àwọn ọjà ó ti lálẹ́ wò káàkiri ń bò míì òun tó tú ọjà àpòmù yẹn so aláàfin nǹkan méjì ló fi ń ṣèjọba Ọ̀yọ́ ó ń fi àwọn ọmọ ogun ó fi ń ṣèjọba Ọ̀yọ́ ó sì ń fi ọjà apòmù ó fi ń ṣèjọba Ọ̀yọ́ aláàfin ní àwọn ọmọ ogun tó pọ̀. ẹ̀rù wa mọ́ bá láti kó wọn lẹ̀ sílé pé odijọ́ tógun bá dé kí wọ́n tó jagun lẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta aláàfin gbọ́dọ̀ lọ jagun bóyá ẹ tọ́ ni o bóyá ẹ tọ́ o tó bá ti ń pé bí ọdún mẹ́ta yóò pe Ààrẹ Ọ̀nà Kakanfò pé ó yá ẹ tún lọ síbi báyìí lọ kó ogun jà wọ́n bẹ̀. táwọn ẹ̀ṣọ́ tí wọ́n bá ti lọ jagun wọ́n á kẹ́rù wọ́n á kẹ́rù ìyẹn ni wọ́n mọ̀ ọ́n jẹ́ tó bá tún di pé ó tún ti ń lọ ọlẹ̀ kàkà tó ń fi dá wàhálà lẹ̀ lóde Ọ̀yọ́ Aláàfin tó ń yá ẹ tó ń lọ wíwá ẹ lọ ẹ lọ jagun tó bá sì lọ jagun yẹn wọ́n kó nǹkan wá fún aláàfin náà so ọ̀nà táláàfin fi ń gbà tọ́jú àwọn ẹ̀ṣọ́ ẹ̀ ní ẹ tó fi pọ̀ tó fi gbalẹ̀ dé tí dé Tógò dé Kútọ́nù ó fi ń ṣèjọba Ọ̀yọ́ nù ẹlẹ́ẹ̀kejì ọrọ̀ ajé ọjà pòmù táláàfin rí ń bẹ̀ ó fi ń tọ́jú àwọn ẹ̀ṣọ́ tó tún ń lò láti fi ṣe ìjọba Ọ̀yọ́ tọ́yìn mo fi sọ lẹ́ẹ̀kan pé Aláàfin ò fi apòmù ṣeré o tó bá fẹ́ tọ́ Aláàfin ìwọ wá gbógun dojú ogun kọ apòmù ìgbà ló tó rí ìbínú Aláàfin nígbà tí èèyàn wá gbógun já ibi tí ọrọ̀ ajé èèyàn ti ń wá ni tọ́yìn tó máa ń sọ pé apòmù bí ń tọkọ̀ olú bàǹtà bàǹtà hmm. tó o bá ti lè gbógun já apòmù Aláàfin ó fi ní ìṣe ẹ̀ kí ló sì fà á torí ọrọ̀ ajé àpòmù tó aláàfin ò fi àpòmù ṣeré rárá wọn tó bá fẹ́ tọ́ aláàfin wá gbógun ja ìlú àpòmù so àjọṣepọ̀ tó wà láàrin wa àti Ọ̀yọ́ ó wà ó late mọ́ economy ọrọ̀ ajé ọrọ̀ ajé mm, ó late mọ́ economy tó ṣẹlẹ̀ ní. nípìnlẹ̀ ọjà Ifẹ̀ tó wà ní ìlú àpòmù yìí nígbà ni káràkátà ni wọ́n ń ṣe ṣùgbọ́n a tún rí i pé ó yípọ̀ mọ́ káràkátà òwò ẹrú ṣòwò ẹrú gan ló dìídì gbilẹ̀ nínú ọjà Ifẹ̀ nígbà náà ni àbí tàwọn nǹkan míì. rárá o ṣe nígbà táwọn òyìnbó dé ló di pé wọ́n ń ra ẹrú kò sẹ́rú tẹ́lẹ̀ káràkátà ni tó wà ní ọjà àpòmù àwọn nǹkan tí mo kà sílẹ̀ yẹn òní tó bá àwọn míì wà tẹ́ pé apòmọ́jà apòmọ̀ náà ti ríyàwó torí pé àtolówó àtọlọ́rọ̀ gbọ́ tó o bá lò ó lówó tó o bá tí ì dọ́jà apòmọ̀ ò ìṣolówó torí ó bá ẹgbẹ́ ẹ pàdé ó bá ẹni tó ju ẹ lọ pàdé tí wọ́n gbẹ̀sìn wá tó kọ ẹrú dání tó bá fẹ́ ṣe fáàrí o gbọ́dọ̀ wá sí ọjà àpòmù hmm. bákan náà obìnrin tó da ọjà àpòmù náà wà àwọn tó wá ń tajà yẹn aṣọ òfin ní oríṣiríṣi nǹkan ní ilẹ̀kẹ̀ tó wá ń tà ìgbẹ́ náà tó bá fẹ́ obìnrin tó da gbajúmọ̀ ọjà àpòmù náà àwọn mọ̀ọ́ ti torí obìnrin wá sí ọjà àpòmù gbà tó di pé àwọn òyìnbó dé náà bẹ̀rẹ̀ òwò ẹ̀rú ìṣepẹ́ ìbìtorí òwò ẹ̀rú náà ṣe dá ọjà àpòmù lẹ̀ nítorí pé a ṣàkíyèsí lára àwọn ibi tí wọ́n ti ń ta ẹrú ní Badagry jẹ́ wọn ta ẹrú ń Badagry kò yé àwọn èèyàn àwọn èèyàn ń dorí ìtọ́kodò nítorí òyìnbó ń pè ní departure departure point ní badagri apòmù ní originating point apòmù náà máa ti rà wọ́n ṣùgbọ́n Badagry torí pé etí omi ló wà so ó rọrùn fáwọn Portuguese àtàwọn òyìnbó láti gbé ọkọ̀ ojú omi wọn débẹ̀ so tó bá ti ń ra irú yẹn Badagry ni wọ́n ń kó wọn lọ dán lọ ń tì wọ́n wọ́n lédi ìgbà tọkọ̀ ojú omi ó dé dépọ̀ tọkọ̀ ojú omi bá ti wá dé ibẹ̀ ni wọ́n ti ń kó wọn lọ káàkiri àgbáyé so ibẹ̀ gan iṣẹ́ ọjà originating point apomu ní ọjà tó ń ti ń ra ẹrú ṣùgbọ́n Badagry ni wọ́n ti ń gbà kó wọn lọ So ti yé dáadáa báyìí nísìnyí àgbọ̀yé kábíyèsí tí sàmì bá máa sọ wá ní ẹ̀wọ̀ ẹrú ní gbàdágé kìíní bẹ̀ no no no no no wọ́n ń kó wọn lọ ọbẹ̀ ni láti lọ pààrọ̀ wọn pẹ̀lú nǹkan táwọn òyìnbó kó wá tí wọ́n fi mọ kó wọn lọ so ẹlòmíì á máa ra wọn jọ á máa kó wọn síbẹ̀ á máa ra wọn jọ á máa kó wọn síbẹ̀ títí títí wọ́n fi pé iye tí wọ́n fẹ́ tà lẹ́tí bí wọ́n ti rà gangan ní àpò ẹ ṣeun púpọ̀ kábíyèsí ọba aláyélúwà káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí báyìí ni wọ́n ṣe láwọn ààfin nílẹ̀ Yorùbá níbi tí àṣà àti ìṣe gbérinlẹ̀ dódó níbi tí àṣà àti ìṣe ti gbilẹ̀ dáadáa. ìlànà àrùn ra adélọ́pọ̀ olè o ẹ̀ẹ́rì lọ́mọ àsùnkún gbàdé o ajíbọ̀sán ọmọ ojúdó ọmọ ògègè. ó dìrọ̀lẹ́ bàbá yín mẹ́nìkan bọ̀ wálé wọ́n pé wọ́n mọ̀ ń bàbá yín fi márùn-ún ṣe bàbá yín pa kíkì ó pa ìkí ó pa ṣíṣe ó pa ìṣe ó burin burin ó tún sọ ní bàtà lójú agbo nílé bàbá dòsùn mú o ikú bàbá yèyà aláṣẹ kejì ó sá àpò mọ́ mo nígbà mọ́dé mọ́dé o àtọ́yè ìbí. ta ni. tani. àmú bí ẹ̀yà. níwájú tani àti tani. ọmọ ajíbọ́sùn. níwájú tani àti tani. àpòmọ́ mo nígbó mọ́dé mọ́dé o. ẹ̀yin lọ́mọ onígbó rúrú àjòjì ò gbọ́dọ̀ wọ̀. àjòjì tó bá wọ bẹ̀ ẹbọ ni wọ́n fi rú wọn ró o. kẹ̀pẹ̀ ò kábíyèsí. o ṣeun mo dúpẹ́ yóò mọ ojú ọ̀ṣẹ́ òní ṣíṣe. àṣẹ kábíyèsí bá a bá wo àwùjọ wa epo ládéládé àwọn èèyàn ò fẹ́ tó síbi tó yẹ mọ́ nítorí pé wọ́n ń tọ́ka sí ọ̀làjú wọ́n sì ń fìyẹn ṣàkóbá fún àṣà wa ǹjẹ́ lè lámọ̀ràn fún àwọn ọ̀dọ́ tó ń dàgbà bọ̀ ǹjẹ́ lè lámọ̀ràn fún ìran ọmọ Yorùbá káàkiri orílẹ̀-èdè àgbáyé nípa èdè wa àti àṣà wa. Ah, mo dúpẹ́ lọ́wọ́ rẹ olótùú orí àkíyèsí tó o ṣe yẹn ní tòótọ́ ni tá a bá wo ọgọ́rùn-ún ọdún sẹ́yìn àbígbọ́ ọdún sẹ́yìn ọba mélòó ló wà nílẹ̀ Yorùbá tá a bá wò ó títí dìgbà tí àwọn ológun fi gbé ìjọba sílẹ̀ ọba aládé mélòó ló wà nílẹ̀ Yorùbá. àwọn púpọ̀ náà àwọn tó wà lórí ìtẹ́ báyìí tí wọ́n ń gbọ́ra wọn lọ́ba wọn ń ṣọ́ba torí pé ìṣe wọn ò jọ ti ọba ìwà wọn ò jọ ti ọba ìmúra wọn ò jọ ti ọba àti àwọn ẹlòmíì tí wọ́n ń ṣe ọmọ ọba tí wọ́n ń ṣèràn tí. Ti wọ́n ń pera wọn lọ́ba báyìí oyè ọba àjẹbí ni èèyàn ń bá ń lé ni nígbà tèmi wà ń kékeré mo bá àwọn bàbá mi tó wà lórí ìtẹ́ mo mọ ìṣe ọba mo mọ ìwà ọba òdìgbà kọ́kọ́ bá ń kọ́ mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jọba ní ìsìn àwọn àdúgbò àwọn ìletò àwọn oko tó yẹ kó wà lábẹ́ ọba tí wọ́n ń lo bọ́n ṣe mọ̀yàn sí tó ń sọ wọ́n di ọba ẹ lè rí ọba kankan tó jẹ́ ọba ìlú ìṣẹ̀ǹbáyé bí irú mi báyìí kó ṣìwàwù láwùjọ torí ìtàn rọ̀ mọ́ ìtàn ó rọ̀ mọ́ orí àpèrè tá a jókòó lé yorùbá bọ̀ lórúkọ ní ru ọmọ tó ń ṣẹlẹ̀ lóde òní nìyẹn tí ó fi di pé àwọn míì hàn bu ẹnu àtẹ́ lu ipò ọba nítorí pé àwọn àṣàwọ̀ àwọn tó hàn ní ìtàn wọ́n ti darapọ̀ mọ́ àwọn ọba aládé ṣùgbọ́n wọ́n mọ̀ wọn ara wọn o kì í ṣe tìgbéraga mo mọ ẹgbẹ́ mi mo sì mọ ẹni tó jù mí lọ ẹni tí ò tó mi ò lè rí mi fín ó ti rójú mi gan sí torí pé èmi mò ń ṣáàyè àwọn bàbá mi. Si agbára Elédùmarè àtàlálẹ̀ wọn sì ní ìṣìlò a nílò àdúrà tó pọ̀ nílẹ̀ Yorùbá a nílò ìdánilẹ́kọ̀ọ́ nílẹ̀ Yorùbá ẹ̀yin náà níṣẹ́ ṣe torí pé àwọn tá à ń wí tí wọ́n ń ṣe ọba ìlú ìṣẹ̀ǹbáyé jẹ pé ìmí inú owó náà ń lò láti fi rapò bákan náà tó ń lo owó fúnru àwọn èèyàn tó ń ṣerú iṣẹ́ tẹ̀ ń ṣe yìí láti fi máa sọ ìtàn tí wọ́n mọ̀ àbí àṣà tí wọ́n mọ̀ ẹ bá ti rí ọba tílẹ̀kẹ̀ rẹ̀ gùn dé kókósẹ̀ rẹ̀ ẹ ti mọ̀ yàtọ̀ ẹ bá ti rọ́bà tó ń dárun gbọ̀n sí tó ń ẹ ti mọ ọmọ yàtọ̀ Yorùbá ní àṣà a sì ní ìṣe rẹ mo ṣe gbóṣùbà fún yín ó ṣe kókó tó ń fi dá Yorùbá mọ̀ òun ni àṣà wa kí ni àṣà wa èdè wa ara àṣà wa ni ìmúra wa ara àṣà wa ni ó bá ti jókòó pẹ̀lú àwọn olóyè mi torí bọ́n ṣe múra ni wàá fi mọ̀ pé àwọn olóyè ni wọ́n ẹ tí ìṣolóyè ò lè lu lẹ̀kẹ̀ bákan náà tán bá wọ aṣọ haúsá àbáṣọ ìbò torí ìbò láṣọ tiwọn haúsá láṣọ tiwọn ẹ mọ bẹ̀rẹ̀ lọ́ọ̀ mi pé ṣé olórí àwọn Ìgbò lélẹ̀ àbò olórí àwọn haúsá ní àwọn tó wà láàrin mi ìmúra lẹ́ẹ̀fì mọ̀ a ní agbádá a ní dàńdógó a ní gbáríyẹ a ní sapara báṣọ ṣe wà bó ṣe wà ló ṣe fìláwà a ní gọ̀bì alábẹ́tí ajá. Òṣogbo tó wá a ní Kẹ̀m̀bẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti mọ́ tẹ̀lé àṣà wa táwọn èèyàn wa ò múra báyìí mọ́ ẹ̀rọ àwọn ọba mi tó ń wọ kóòtù nísìnyí ṣáà bàbá wa ń wọ kóòtù ni àwọn ọba ìlú òyìnbó ló ń wọ kóòtù tá a bá fẹ́ wọ aṣọ tí ìṣaṣọ àṣà wa tó lè mú wa wọ ni pé bóyá fẹ́ gbàgbé wọn kọjá àfẹ́kọ́ mọ̀ pa wa ni kì í ṣe táwọn wọ̀ lóde ìgbà tá à ń tẹ àṣà wa rì nìyẹn àwa láti gbọ́dọ̀ gbé lárugẹ so e, ọ̀rọ̀ tá a bá ń sọ náà lẹ́nu àwọn ọmọ mi wà nísìn tí wọn ò mọ̀ bóyá orí igi náà ti ń mú iṣu ni àbí inú lẹ́lẹ̀ àwọn ẹlòmíín wà tó àwọn bọ́n ṣe ń gbin tòmátò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ògbà tó mú rọ gbogbo àwọn ọ̀dọ́ wa kan jọ wọ́n mọ̀ jẹ́ káṣà wa pa wọn ìgbà tí mo wà nílùú òyìnbó òyìnbó kan wà tó máa ń wá síbi iṣẹ́ mi yorùbá ló máa ń bá mi sọ hmm. mo nígbà ló ṣe mọ̀ pé yorùbá ni mí ó nítorí pé yorùbá ló pọ̀ nínú àwọn tó wà ní London gbà yẹn báwo ni wọ́n ṣe wá gbọ́ yorùbá ó ní òun ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìjọba ọ̀tẹlẹ̀múyẹ́ hmm. lórílẹ̀‐èdè náà wọ́n wá rán an lọ sí yunifásitì of Ifẹ̀ kó lọ kẹ́kọ̀ọ́ Yorùbá nígbà tí àwọn aláwọ̀ fún bá wá ń kọ́ ẹ̀kọ́ wa táwa tá ní ẹ̀kọ́ gan-an tá ọmọ tó lè pa òwe ní Yorùbá báyìí ó lójú ọmọ tó lè fẹnà bá sọ̀rọ̀ báyìí tí ó gbọ́ ló jẹ́ pé láyé àtijọ́ àwọn bàbá wa wọ́n ń fojú sọ̀rọ̀ fún wa wọ́n ń fi ẹnà sọ̀rọ̀ fún wa wọ́n ń fi òwe fi kó wa níjànú. tó fi débi àlọ́. tó fi débi àlọ́ oríṣiríṣi so torí ẹ̀rín mi ṣe dùn sí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí mo sì fẹ́ ká àwọn bá tá a bá lè ní ètò láti máa gbé yín lárugẹ yóò ràn wá lọ́wọ́ torí a lè dá ṣe gbogbo ẹ̀ a lè dá ṣe gbogbo ẹ̀ àwọn ọmọ yẹn àwọn míì gan wọn ò fẹ́ wálé mọ́ wọn ò fẹ́ wálé ibi tó ń wà ó ti dùn mọ́ wọn ẹlòmíì ò mọ tó ń jẹ́ àmàlà àti gbẹ̀gìrì kò mọ bọ́n ṣe ń ṣe ẹlòmíì àti pé ṣé nǹkan dúdú yẹn ni ṣá ṣé nǹkan dúdú yẹn ni I don't want to eat it yóò sì mọ̀ pé oúnjẹ gidi ni ohun tó ṣara lóore ni ẹlòmíì tó bá rí ẹ̀bà yóò ní ah yóò ní yóò bá ọ̀nà fún òun jẹ́ <laughs> lẹ́yìn kan jẹ ṣàwámà kan jẹ písà kan jẹ índómì tó àwọn òbí náà níṣẹ́ ṣe a gbọ́dọ̀ mọ polongo àwọn àṣà wa àṣà wa aṣọ wíwọ̀ wà ń bẹ̀ èdè wà ń bẹ̀ oúnjẹ ó wà ń bẹ̀ ọlọ́run á ràn yín lọ́wọ́ ògbàkúgbà tí ẹ bá ti ní ìrànlọ́wọ́ mi lórí àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí màá fún ilé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi kẹ́ ẹ mọ̀ pè mí ó yẹ ká jọ ṣe papọ̀ ni ìtura wa náà lẹ́ ń ràn ní ọwọ́ àwọn ọmọ wa ń sìn táwọn bàbá wọn bá mú wọn tí wọn bá mú wọn wálé bàbá wọn á dọ̀bálẹ̀ kí wa àwọn ọmọ wọn á na ọwọ́ ni bàbá wọn ní àpàpà ah, ah, ah, dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ wọn ń ṣe báyìí wọn àwọn àwọn bàbá lójú pé torí wọn mọ̀ pé kò yé wọn nígbà táwọn òbí wọn gan-an kì í dọ̀bálẹ̀ kí wọ́n nínú ilé àwọn ò kákó nǹkan kan gbogbo ẹ̀ ló sì ní ìtumọ̀ ó ló fi jẹ́ pé ìwà ọmọlúàbí ó ṣọ̀wọ́n láwùjọ tòní tá a wà yìí ló fi jẹ́ pé àwọn ọ̀dájú pọ̀ láwùjọ tòní tí a wà yìí torí pé gbogbo àwọn ẹ̀kọ́ tó yẹ kán ní tó fi lè sọwọ́ di ọmọlúàbí ṣe tó ń kọ́ láwọn ẹ̀kọ́ yìí ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ ṣé. ẹ ṣeun púpọ̀ adúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjòyè ẹni tí ò mọ̀ràn ní ó pé kòkòrò ló ta tọ́jà lébè tó múṣu rán ó ti yé wa dáadáa ẹ sì ti rí òkodoro ọ̀rọ̀ nípa ìtàn ìlú Àpòmù lónìí ìlú Àpòmù mo wà lónìí nípínlẹ̀ Ọ̀ṣun níbi tẹ́ ẹ ti láǹfààní láti fi ojú kan kábíyèsí ọba aláyélúwà ọba káyọ̀dé adẹ́nẹ́kàn àfọlábí alápòmù tìlú àpòmù. ẹ ti kábíyèsí. kábíyèsí o. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV àti tani. àmú bí ẹ̀yà. iwájú tani. àti tani. ọmọ ajíbọ́sùn. iwájú tani. àti tani. àpòmọ́ ọmọ onígbó mọ́dé mọ́dé o. ẹ̀yin lọ́mọ onígbó rúrú àjòjì ò gbọ́dọ̀ wọ̀. àjòjì tó bá wọ lọ́mọ ojú rẹ̀ fẹ́ sá ẹ̀ náwó lómi omi ọlọ́run wọ́n ní akọjú rẹ̀ ẹ síná. amọ́sọ ọlọ́run wọ́n ní akọjú rẹ̀ ẹ rẹ́lẹ̀. wọ́n ní òpó wọn ní lọ́yún. ìwà tá òpó tẹ tẹ bọ́ mu. ẹrú ilé yìí wọn ìwọ falẹ yìí ni ó pọn mi odò náà gbẹ. àbí ni yóò máa mú òpó lẹ́kàn ẹ̀yin lọmọ òpó gbàjà òpó òòsà ọ̀pẹ méjì ló mú ló fi jẹ́ gbogbo ọmọ àpòmù pátá òun lẹ́mọ́ ń bọ̀ àtàpòmúlẹ̀ àtàpòmù òde àpòmù kòyí àpòmù èkó òun lẹ́mọ́ ń bọ̀ nílé àwọn bàbá tẹ ẹ̀yìn lẹ́fíńjọ́mọ̀ ìyá òmù ìlú àpòmù oníbàjẹ́ láéláélá òkè òkè yóò mọ̀ lọ yóò mọ̀ gbòòrò sí ni lágbára ọlọ́run wọn bá. kò ní bàjẹ́ o kò ní dàrú kò ní bàjẹ́ o kò ní dàrú ilé àpòmù. ò ní bàjẹ́ láyé. tọ́tọ̀tọ̀ tọ́tọ̀tọ̀ top farm fruits àwọn oúnjẹ